lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún ìṣẹ́nlá muhammad sallallahu alayhi wa sallam ní tẹ̀síwájú tíra eléyìí ti àlàyé tíra tí a ń bá bọ̀ pàápàá jùlọ lérí mọ̀kọ́dìmá ti al-mọ̀kọ́dìmá tí a fà wá sheikh nasiruddin al-albani rahimahullah tí wọ́n kọ́ àpilẹ̀kọ tí wọ́n kọ ṣáájú kí a tó wọnú tírà ibi tí a bá àlàyé rẹ̀ dé ní ìjókòó tó kọjá òun náà ni pé bàbá ń fi rinlẹ̀ fún wa pé n tó bí òòṣà bíbọ n tó bí káwọn èèyàn máa bọ èrè òun náà ni àdìsọ́kàn pé òkú tó kù bá ti kú. Oku, ó lè gbọ́ nǹkan tí alàyè ń sọ wọ́n ní tá a bá ti lè rí ọ̀rọ̀ yẹn yanjú tí gbogbo wa náà sì gbà pé tókù bá ti kú kò lè gbọ́ nǹkan tí alàyè ń sọ mọ́ wọ́n ní àrí wípé ìgbàgbọ́ àwọn èèyàn láti máa pe láti máa jọ́sìn fòòṣà ìgbàgbọ́ yẹn náà yóò wò nítorí wípé gbogbo òòṣà tá a rí yẹn òòsà yẹn gangan kọ́ ni àwọn èèyàn kan ni wọ́n fi òòsà yẹn symbolize tá a bá rí ère Ṣàngó ń sìn á làwọn kan tán lọ ń bọ Ṣàngó kò sí ti ń jẹ́ ère yẹn kọ́ ní jẹ́ Ṣàngó ẹ̀dá kan ń bẹ tí ń jẹ́ Ṣàngó tẹ́lẹ̀ nígbà tó wá kú wọ́n tún nígbàgbọ́ wípé kò kú wọ́n láti lọ gbẹ́ ère láti lè fi ṣe àpẹẹrẹ rẹ̀ ère yẹn gangan kọ́ ni wọ́n ń pè Ṣàngó yẹn ni wọ́n ń pè nítorí pàkídà wọn ni wípé àwọn alágbára tán bá ti kú àbá tún pè wọ́n wọn mọ̀ dáhùn so bàbá wa jẹ́ kó yé wa pé ìgbàgbọ́ Islam òun náà ni pé ẹni tó bá ti kú kò lè gbọ́ nǹkan tí ara yìí bá ń sọ mọ́ so tá a bá ti lè rí gbàgbọ́ yẹn tún ṣe a rí wípé a ti bẹ́gi lé gbogbo àṣà ìmọ̀ bọ̀ọ̀sà àbí ìmọ̀ torí pé àwọn tó ń pe òòṣà yẹn náà wọ́n nígbàgbọ́ wípé àwọn fi òòṣà yẹn symbolize àwọn èèyàn kan ni tí wọ́n ti kú so láti lè máa jẹ́ pé àwọn lórí nǹkan táwọn bá ń tọ́ lọ́dọ̀ wọn tẹ́ bá bi àwọn oníṣàngó léèrè lẹ́ẹ̀fì pé tán bá gbé ère ṣàngó kan lákùrẹ́ ń bì irú ère ṣàngó tán gbé nífẹ̀ẹ́ tàbí lẹ́dẹ̀ kò lè jọra wọn náà wọn ò ní jọra wọn ṣùgbọ́n ère ṣàngó ère ṣàngó náà ni wọ́n máa pè é nínú èdè yorùbá tán bá wọn ò ní ṣàngó wọn ní eré ṣàngó eré òun náà ni nǹkan tó dà gẹ́gẹ́ bí èèyàn tí è ṣe èèyàn ni yorùbá fi sọ nínú ọ̀rọ̀ wọn pé njọ́ abákú làádèrè lójijì njọ́ abákú làádìkíni o làádìèrè that is gbọ́dọ̀ gidi ara yẹn kàn symbolize ni àwa gangan kọ́ mọ ìtumọ̀ eré eré nìyẹn nínú èdè yorùbá n ta fi symbolize nǹkan tí èsì nǹkan yẹn gangan bẹ̀ tá a fi ṣàpèjúwe. so ló fi jẹ́ wípé ọ̀rọ̀ tí bàbá ń sọ yìí ìrònú jinlẹ̀ tó bù àyà ni wípé a gbúdọ̀ rí ká tún ara àwọn àfa kan máa dìfẹ́ǹdì ọ̀rọ̀ ń pé àwọn ẹ̀rí wà wípé tó kù bá kú yóò tún lè máa gbọ́n tí àlàyé ń sọ bàbá ní kò yẹ ká àfa kan máa dìfẹ́ǹdì ọ̀rọ̀ yẹn nítorí pé ọ̀rọ̀ yẹn tá a bá ti rí yanjú ìgbàgbọ́ káwọn èèyàn tún máa jọ́sìn fún nǹkan mí èrè lẹ́yìn ọlọ́run ìgbàgbọ́ yẹn ò lè so eléyìí ni àlàyé tí wọ́n ń ṣe fún wa nínú ọ̀rọ̀ yìí a sì ṣàlàyé fún wa pé oríṣiríṣi àwọn ẹ̀rí kan bẹ táwọn èèyàn máa ń mú wá láti fẹ́ fi fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ wípé àwọn ẹ̀rí wà pé tó kù bá kú ó lè gbọ́n tálàyé ń sọ nínú àwọn ẹ̀rí òun òun náà ni ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tánàbí ni tí òkú bá ti kú tán bá ti gbé sínú sàárè táwọn èèyàn rẹ̀ bá ti padà báyìí yóò máa gbọ́ ohun bàtà ẹsẹ̀ àwọn tí wọ́n ṣe kíni o tí wọ́n pa tí wọ́n sìn sọ́wọ́n tó bá wá rí bẹ́ẹ̀ ohun bàtà ẹsẹ̀ lásán ànábì ní ń gbọ́ bó wá ní ọ̀rọ̀ tí alààyè sọ bó ni ò sì ní gbọ́ ẹ̀wẹ̀ rí ẹ̀rí nìyẹn bákan náà ẹ̀rí àwọn òkú ogun Badr àwọn kèfèrí tánàbí ń bá wọn sọ̀rọ̀ ìgbésẹ̀ ti rí i pé ntọ́lọ́ ń sọ sódodo ní báyìí tànàbì ni wọ́n ń gbọ́ tí mò ń sọ so wọn ẹ̀rí tún nìyẹn pé òkú lè máa gbọ́ ntala yìí ń sọ bákan náà hadith kan bẹ tànàbì sallallahu alayhi wa sallam tànàbì ni lakinu mawtakum qawla la ilaha illallah pé ẹ máa pè é sétí àwọn òkú yín gbólóhùn la ilaha wọn ni kí láǹfààní pípé tá à ń pèsè tí wọn tó bá yẹ pé wọn ò ṣe kí ni o tó bá yẹ pé wọn ò gbọ́ àti àwọn ẹ̀rí míì tó pọ̀ lọ́kàn kún gbogbo àwọn ẹ̀rí yìí gbogbo ẹ̀ náà ni Sheikh Al-Albani rahimahullah wọ́n ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ ẹ̀rí ni lóòótọ́ ṣùgbọ́n kì í ṣẹ̀rí níbi tí wọ́n ń lò sí yẹn wọ́n sì ṣàlàyé ẹ̀ hadithi laqinu mautakum la ilaha illallah àwọn àfa wọn kọ́ jẹ́ wọn fún apá àdìsí yẹn lálàáfíà náà káti ẹ̀ wá aládìsí yẹn lálàáfíà laqinu mautakum nínú èdè lárúbáwá mọ́wútá níbẹ̀ yẹn ẹni tó ń pọ̀ káàkú lọ́wọ́ kìí ṣe òkú alimuhtador ẹni tí ń pọ̀ káàkú lọ́wọ́ wọn ni pé ẹ máa wí gbólóhùn la ilaha illallah fún ẹ máa pè fún torí pé ẹni tó ti kú kò lè gbọ́ nǹkan tí àlàyé ń sọ mọ́ bákan náà sheikh al-albani rahimahullah mú àyà qur'an wá nígbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala wípé nínú àwọn ẹ̀rí tí àwọn èèyàn máa ń tọ́ka sí tí wọ́n máa ń lò òun náà ni ọ̀rọ̀ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala àfiwé tí ọlọ́run ṣe nínú alukur'an tọ́lọ́run ọba ní ìrẹ́ ànábì sallallahu alayhi wa sallam wípé ìrẹ́ ànábì ò wala tusmi'u summa du'a idha wallaw mudbirin ṣáájú ààyè eléyìí ẹ̀rí mi náà tún bẹ tí wọ́n máa ń mú wá ọlọ́run bá ní wàmá anta bi musmi'in man fil qubur pèrè anabi sallallahu alayhi wa sallam ẹni tí ń bẹnu sàárè ò lè jẹ́ kó rọ̀rọ̀ gbọ́ ò lè bá sọ̀rọ̀ kó gbọ́ bákan náà innaka la tusmi'ul mauta ọlọ́run ní rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ò lè bókú sọ̀rọ̀ kó kò gbọ́n tó ń sọ wala tusmi'u summa du'a idha wallaw mudbirin ẹni tó sì ti jẹ́ odi rẹ̀ anabi bó o bá ba sọ̀rọ̀ kò lè gbọ́n tó ń sọ pàápàá jùlọ ńgbà tó bá ti pẹ̀yìn dà tí ń lọ bó o pé kò lè gbọ́. àwọn àfa tí wọ́n ń sọ pé kò lè gbọ́ wọ́n ní àyà kùránì yẹn kì í ṣe pòkù gangan ló tọ́ka sí páwọn kèfèrí ọlọ́run fi àwọn kèfèrí wé òkú ni kì í ṣe pòkù lọ́lọ́run sọ lóòótọ́ sì ni kì í ṣe pòkù gangan lọ́lọ́run sọ ń bẹ̀ ṣùgbọ́n àwọn àfa wa ni bẹ́ẹ̀ ṣe wí yẹn náà ò rí bẹ́ẹ̀ àmọ́ ìntọ́jọ òun náà là fi ń wéra wọn tẹ̀síbíù yẹn ń jẹ́ ká mọ̀ wípé in tó fi lè mú kókù tó ti kú kó má gbọ́rọ̀ àlàyé kò sọ́gbọ́n tẹ́ ẹ fẹ́ dáná kẹfìrí tọ́lọ́run ti kárara pé kò ní mọ̀nà àpèjúwe dà gẹ́gẹ́ bí òkú náà ni so ìyẹn náà ẹ̀rí náà sì ni wípé òkú ò lè gbọ́n tí àlàyé sọ so gbogbo oríṣiríṣi àwọn atótónu yìí àti àwọn àlàyé ìlà ṣe ní ìjókòó yìí tó bàbá fi ń fi ń rìnlẹ̀ wípé sẹ́ẹ́ àti òkú tó bá ti kú kò lè gbọ́n tí àlàyé ń sọ kódà a rí nínú àṣà wa ńlẹ̀ yorùbá tí nǹkan mi bá ṣẹlẹ̀ wọn ò ní ẹja lọ sójú olórí bàbá wa ẹja lọ bẹ̀ àgbàgbọ́ pé gbogbo tá gbogbo tí ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n rí gbogbo ẹ̀ náà ni wọ́n ń gbọ́ wọ́n bá lọ síbi sáré wọn ni bàbá àwọn òun ló bí ọ̀rọ̀ tí yorùbá máa ń sọ pé kìyà òun má lọ́rùn o má sùn ń sọ yẹn ni wípé kọ́ rí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ o bó jẹ́ jẹ́ pé èpè lọ ń ṣe fún un nígbà wo ni ọmọ sùn sọ ma pé tán bá ní kí wọn náà bó ṣe wà ní ìsìn o kọ ọmọ sùn fòdìdí ọ̀sẹ̀ kan o pé ọlọ́run má jẹ́ oorun sùn fọ́sẹ̀ kan o sádùá ní í ṣe fún un èpè ní í ṣe fún ọ pé tó o bá sùn fọ́sẹ̀ kan nǹkan mi ò ṣẹlẹ̀ nígbà a ní kí ìyá rẹ kọ́ mọ́ sùn lọ́rùn o ẹ wo àdúrà tí yorùbá lòun ṣe nítorí ṣépè fún yẹ so ìdí nìyí tó fi jẹ́ wípé gbogbo àwọn àdìsọ́kàn wípé ẹ bóun ṣe wà yìí bàbá àwọn kúkú gbóun ti ń lọ wọn kúkú ń gbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà lẹ́fìrẹ́ lómii tí ó mọ̀ pé àwọn ṣéwù kan pẹ̀lú àníyàn pé ṣéwù yẹn ń gbọ́ náà ni àkídà àwọn sufi lórí pé tán bá ń ṣe wúrìdì níbì kan ṣéwù amádà Tìjání yóò wà yóò jókòó ń bẹ gbogbo ibi tán tá sọ fún sí yẹn tẹ bá bí wọn lè gbé ewu lásọ funfun ni so aṣọ fún yẹn wọn fi ń gbàlejò ni ṣé amádà Tìjání gbogbo ibi tán bá wá béèrè pé ọ̀dà ọ̀nà tán ti ṣe kíní yìí wáyé ó pọ̀ ṣé wọ́n ò pinra wọn sí gbogbo ọ̀nà náà ni àbáwọn kan ni wọ́n á sojú àwọn kan níbi kan pààrà pé àwọn náà ni wọ́n àpíà ní gbogbo àwọn èèyàn inna lillahi wa inna ilayhi rajiun kò sí ní tọ́fà gbogbo àwọn àdìsọ́kàn yẹn bí kì í ṣe pé àwọn èèyàn gbàgbọ́ pé àwọn tó bá ti kú wọ́n tún lè láwọn tasọ̀rọ̀fáàtì kan bíi ká máa gbọ́rọ̀ bíi ká máa ríran bíi ká máa mọ nǹkan tí ń lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abani wa talaacubu shaitan bil mushrikin fi cibaadati asnam lahu asbaabu nacdida ìpè ọ̀nà tẹ́sù tí fi ń fi ọpọlọ àwọn kèfèrí ṣe fi ọpọlọ àwọn tí ń jọ́sìn àwọn ọ̀sẹ̀bọ ṣeré fi ibadati asnam tí ó fi fà wọ́n lọ síbi kan máa jọ́sìn fòòṣà lahu asbaabu nacdida àwọn nǹkan tí máa fà ó pọ̀ ọ́ ọ̀nà tẹ́sù máa gbà wọlé tí ó fi sáfà àwọn lọ́bí kan máa ṣẹbọ kan máa sin ọ̀sà ọ̀nà tí máa fà pọ̀ tàlàbùn tàlàbà ayé àṣeyìtọ́n bí kulli qawmin ala qadri uqulihim èṣù máa ń fi ọpọlọ àwọn èèyàn sí ala qadri bọ́pọlọ wọn bá ṣe mọ náà ni èyí tó bá ṣe déédéé ọpọlọ wọn náà ni ó gbèsè wọn gbà fatọ́ ìfà àwọn kan bẹ nínú àwọn òṣèbọ dàáhùn àṣeyìtọ́n ilà ìbàdàn ti ha èso pè wọ́n lọ síbi kan máa jọ́sìn fòòsà ní tí ó líìdì wọn síbẹ̀ ni pé mìjíhátì ta'zimil mauta ní tó fà ní pé àwọn máa ń pọ́n àwọn tó bá ti kú wọ́n máa ń pọ́n wọn lé wọ́n máa bàbàrà òkú níbi ìbàbàrà níbi àpọ́nlé òun náà òun náà padà líìdì wọn síbi pé wọ́n padà máa jọ́sìn fún nǹkan yẹn alẹ́dínà sọ́wọ́rù tilkal asunam aláṣùwàrìhìm àwọn tó yẹ pé wọ́n wà lọ yàwòrán àwọn òòṣà yẹn gẹ́gẹ́ bí àwòrán àwọn èèyàn tó kú yẹn kì í ṣe pé wọ́n fẹ́ jọ́sìn fún àwọn ère yẹn aslan wọ́n fẹ́ fi ṣàpọ́nlé àwọn ẹni tó kú ni gẹ́gẹ́ bí ère abíọ́lá tó ti yọ báyìí téèyàn bá débi kan lẹ́kọ̀ọ́ ọ̀nàwọ́ ṣèfìlà kan báyìí sẹ́yìn báyìí tọ̀nàwọ́ báyìí ṣé ẹ̀ máa ń rí i so àwọn tó ń mọ kíní ẹ̀tẹ́ bá bí wọ́n lè rí pé ṣé níta ẹ̀mọ ìní iṣẹ́ fẹ́ mọ sinmi kí ni wọ́n sọ wọn nù rárá o àwọn fi pàtàkì personality àní tó kù yẹn abẹ́ẹ̀kọ́ sẹ́mẹ́jọ yà yín lẹ́nu tó bá yá tó bá pẹ́ ẹ kàn rá àwọn kan nísìn tí wọ́n lọ́ọ́ máa gbẹ́ bọ́ bẹ́ẹ̀ tí wọ́n máa ní ó lágbára aslan kì í ṣe ìjọsìn òun ló bí pé wọ́n fẹ́ sìn ló bí nǹkan yẹn bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ère míì lé ní kì í ṣe pé àwọn èèyàn fẹ́ sìn wọ́n ló bẹ̀rẹ̀ rẹ̀ pé èèyàn pàtàkì lọ ẹ jẹ́ ká fi nǹkan kan sàmì tá a fi máa rántí ẹ̀ ìyẹn náà ló ń fà tó fi jẹ́ pé gbogbo ère Maria ní tó bí náà nìyẹn lẹ́ẹ̀fẹ̀rẹ̀ àwọn Catholic tán bá wọnú church wọn ò kọ́ lọ tẹríba níwájú iwájú ère yẹn so àpọ́nlé ó padà di ìjọsìn bẹ́ẹ̀ náà ni àfa ńlá kan tó fa yílẹ̀ á lọ yàwòrán rẹ̀ wọ́n gbé síbẹ̀ ìyẹn làṣà tíṣe tó ń ṣe ètò kó sínú ọpọlọ àwọn èèyàn èèyàn àwọn ará Ìjẹ̀ṣà náà kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo àyàn náà náà ṣe nísìn wọ́n lè ní exit of icon wọ́n rà wọ́n yàgòrán bàbá yẹn ńlá síbẹ̀ àwọn kiri yóná kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ àwọn mùsùlùmí wa náà ti ń ṣe náà nísìn wọ́n lè gbé kíní yẹn ńlá ó gbé síbi ilé ṣùgbọ́n àwọn kan gbé síbi àwọn kíní kíní billboard ńlá yẹn ó gbé síbẹ̀ pé erin wo oníkan àwọn gbèsè bẹ̀ wọ́n lè oríṣiríṣi wọ́n lè kọ́kọ́ gbé gbà tí bàbá yẹn gbà tí máa ń fa sìgá wọ́n lè gbé àwòrán yẹn síbẹ̀ gbà tó ti darúgbó wọ́n gbé síbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo nǹkan yẹn náà tá bá bí wọ́n lè pèsè ẹ̀fẹ́ máa sin ni wọ́n ní rárá ṣùgbọ́n bí eré bí eré táwọn nǹkan yẹn fi ń di táwọn yẹn fi ń jọ́sìn fáwọn nǹkan yẹn náà ni wọn náà tasọ̀wà wọn náà wo bó ṣe dúró yìí t'ọ bá rí picture ọ̀hún rí pé ọkọ̀ dára picture yẹn nǹkan ah bàbá bàbá bàbá wa lé ah picture yóò sọnù fún ó fi máa fi nǹkan kan sí ọ lẹ́mìí síbi yẹn tí ìbá ọ padà àjọsìn fún yẹn máa rá àwọn wọ́n gbà wípé táwọn bá ẹnìkan ti sọ́njọ́ kan rí wípé nítorí kóun máa lẹ àwòrán oníjọ́ kan tí olè wọlé ìgbà tó lè wá wọlé àwọn ti sùn lọ àwòrán ṣéwù yẹn tó wò báyìí ṣéwù bá bẹ̀rẹ̀ sí rìnrìn àjò mọ́ wọn bá rìnrìn àjò mọ́ ó lè wọn ó lè ní ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ òun làwọn fi làwọn fi jí nígbà táwọn ó sì dé bí ṣéwù ṣe rìnrìn àjò rẹ̀ ah, níbi píkítsọ̀ tí wọ́n lẹ̀ mọ́ ṣéwù sáà rìnrìn àjò òun sá lọ sọ fún ṣéwù òun ṣé wọn àríwá káwọn máa ka salatu fati báà sì bá bí ṣé o ṣe gba salatu fati lẹ́nu àwọn náà nù aláwọ máa ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ah pé ọtìwà tí ṣé àwọn wá dé tán wá ṣe kíní kan tán wá fi ra fọ́tò yẹn ní lójú ló fi wá dákẹ́ pé so ẹ̀yin náà máa lẹ̀ mọ́lé ní táwọn fà yọ̀ ń bẹ̀ nìyẹn so ẹ wo nǹkan ìbáàdà náà nìyẹn torí pé ó ti gbà yẹ pé kíní yẹn ń gba òun lẹ̀ pé ẹ máa lẹ̀ mọ́lé dàtí kò lè máa gbẹ̀yìn náà lẹ̀ níjọ́ tí ó bá wa lé a sì rí odidi àgbà ṣéwù kan lákùrẹ́ ìpínjọ́ tó lè lọ lé wọn wọ́n ní kí bàbá dọ̀bálẹ̀ báyìí <laughs> tí wọ́n ṣe bàbá ní blala <laughs> lẹ́yìn ìgbà tí wọ́n kó gbogbo ẹrù lé bàbá tó máa ń rò pé ah, <laughs> gbogbo àwòrán tẹ̀lé mọ́lé àwòrán ò ṣiṣẹ́ ń náà ni ṣe wàllá almustaan so bí n ṣe máa ń bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ náà nìyẹn so kama takodama an kawmi nuh alayhi salam gẹ́gẹ́ bó ṣe ṣáájú fún àwọn ìjọ ànábì nùrọ̀ bí tiwọn náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn kì í ṣe pé wọ́n láníyàn pé àwọn fẹ́ máa sin àwọn èrè yẹn ṣùgbọ́n láti ṣe ta'zimul mauta sábàbù aláwọ̀kọ́ nìyẹn. walihada la'ana nabiyu sallallahu alayhi wa sallam almutakhidina ala alquburi almasajid ìdí ni sallallahu alayhi wa sallam tánàbí fi làánà gbogbo àwọn tí wọ́n bá kọ́ mọ́sálásí lérí sàárè àbí tí wọ́n sọ ibi tí wọ́n ń sìnkú sí tí wọ́n sọ ibi tí wọ́n ti máa sìn lọ́hùn pé làánà ọlọ́run bẹ lórí àwọn èèyàn bẹ́ẹ̀ sotiye báyìí ṣéwù kan kú ọ wá sọ wàsíyà pé tóun bá ti kú àárín gbogbo nu mọ́sáàsì náà nìkan sì hàn sí ń bọ̀ sí kú wọ́n sì sin síbẹ̀ ẹ máa pé mọ́sálásí yẹn èèyàn kírun bẹ̀rù kì í ṣe mọ́sálásí mọ́ mọ́kàbára nìyẹn sotiye wà báyìí kì í ṣe mọ́sálásí mọ́ so làánà ọlọ́run bẹ fún gbogbo àwọn èèyàn tí wọ́n bá tán bá ń ṣe bẹ́ẹ̀ àbẹ́ ń tọ́mọ̀ ọmọ finúfíndọ̀ ọ̀rẹ́ ń tinú lé wọ́n sọ wọn pókú wà nú ẹ̀ wọ́n sì kò síbi ọ̀nà ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ọ̀rẹ́ ń tilẹ̀ ò sì ń kírun bẹ́ẹ̀ ẹni yẹn ń bẹ lábẹ́ làánà lọ so ìdí ni tó fi jẹ́ wípé gbogbo àwọn nǹkan yẹn àgbọ́dọ̀ gbìyànjú kí ká jìnà sí wànáhà ànisọ̀lẹ́ àti ilal qubur ìyàtọ̀ ń bẹ lórí asọ̀láàtù alàlùkùbòr wàsọ̀láàtù ilàlùkùbòr kẹ́yìn ó máa kírun lórí sàárè gangan ànábì kọ́ kẹ́yìn ó tún máa kírun kí sàárè wà níwájú báyìí ànábì tún kọ́ àgbọ́dọ̀ ṣe. fa abal mushrikun ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀ bọ́ àwọn kọ̀ jálẹ̀ illa khilafa fi dhalika kullihi àwọn tako òdìkejì ntànàbì sọ yìí làwọn ń ṣe ní ti pọ́nbélé kùlé wọ́n á sìnkú sórí sàárè wọ́n á kọ́mọ́tà sórí sàárè wọ́n á lọ́mọ ìjọsìn níbi sàárè ìmọ̀ jahalan àwọn mí bẹ tó ṣe pé àìmọ̀ kan ló sọ àwọn dédé ẹ̀ wà ìmọ̀ ìnáadán lè ahli tawhid àwọn mí sì ń bẹ àníyàn ìsàyàkókò nàkí sáwọn tí wọ́n gbé ìmọ̀lọ́nlọ́kan ṣoṣo lọ́wọ́ òun nẹ̀ ló fi jẹ́ pé ọ̀nà méjì náà làwọn èèyàn pín sí níbi tí takò dodo ẹlòmíì ń bẹ in tí ò da ní ṣe ṣùgbọ́n kò mọ̀ òun ló fi ń ṣe kò yé kò nípìlẹ̀ kankan nípa nǹkan yẹn hada alijahal ìmí ń bẹ alẹ́ẹ̀nàd ni ó mọ̀ pé nǹkan yẹn ò da ṣùgbọ́n ó ń wò wípé ah tí ò bá wá dáa ṣé lágbájá ni ó máa sọ pé ẹnu ẹ̀ láti máa gbọ́ á sì máa ṣe ń tà ń ṣe sòtìyẹ èyàn máa ń wà nínú òṣìṣẹ́ àwọn èèyàn kan àwọn kan ń bẹ gbogbo àwọn àhàdíìsì tó sọ̀rọ̀ nípa akíṣòkòtò má gbalẹ̀ ni wọ́n mà ẹ sì rí wọn tí wọ́n sì máa tẹ̀ ṣòkòtò mọ́lẹ̀ nítorí wípé wọn ò fẹ́ jẹ́ kó dàbẹ̀ nípa àwọn ti bow down fún àwọn tí wọ́n ń sọ wípé kíṣòkòtò àwọn má gbalẹ̀ kí ṣe kí wọn mọ̀ wọ́n wà máa wá àwọn ẹ̀rí kan láti lè fi lọ́ọ̀rọ̀ yẹn lọ́rùn ìyẹn náà ń pè ní alẹ́ inad ìyẹn ló burú jù ìyẹn ló burú jù nínú ọ̀nà téèyàn fi máa ń takò dodo irú wọn yẹn kò sẹ́rì àwọn tó jẹ́ pé àìmọ̀ kan ni bẹ́ẹ̀ bá kẹ́rì wá pọ̀ tó bá yé wọn wọ́n lè filẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé inad ni ọmọ ṣùgbọ́n láì mi ò lè gbà mi ò lè gbà fún lágbájá orí èèyàn ló burú jù kọ́lọ́n wàhádà sábàb wàlgálíbù aláàwà mílíọ̀mùsírìkìn èyí tó sì ń ṣe yìí kò kórìíra àwọn kan báwọn ahlu tawhid orí ara wọn náà ń kó wàhálà bá so wàhádà sábàb ìdí àkọ́kọ́ yìí wàlgálíbù aláàwà mílíọ̀mùsírìkìn òun ló pọ̀ jù lára àgọ́ọ̀rọ̀ àwọn tó ń ṣẹbọ kí ni ìdí àkọ́kọ́ yẹn òun náà ni ta'zimul mauta kéèyàn sá máa pọ́n àwọn tó ti kú lé ọlọ́run wọlé àwọn bàbá ohun tó bí gbogbo àwọn àdúrà ńlẹ̀ yorùbá náà ni ọlọ́run àlùbáríkà àwọn wàlíyé ọlọ́run ọlọ́run wọlé àwọn ara àwọn àtàrò ẹ̀ òun ní nǹkan yẹn ta'zimul mawta kò sí tó burú ká máa ṣàdúrà fáwọn òkú ọlọ́run bá kẹ́ wọn bá foríjì wọn bá ṣàmójú kúrò ìyẹn ló bá súnà mu ṣùgbọ́n tẹ bá ti fẹ́ mọ̀ kí sáà fún súnà lẹ́ni ẹ̀ ti mọ̀ bá ti sọ̀rọ̀ tán ọlọ́run wọlé àwọn àwọn wàlíyé méje tó tẹ̀lú lọ́rin dúró ọlọ́run wọlé àwọn wàlíyù tó yẹ pé odidi oṣù mẹ́fà ni wọ́n lò dábìnú kan náà ni wọ́n jẹ náà fi bẹ́ẹ̀ lọ́hùn gbogbo àwọn nǹkan yẹn ó ti máa mà yí pé ọlọ́run wọlé aṣíwò kínní kan tó yẹ kó ju ọdún mẹ́ta ni wọ́n forí sánmà kí ni gbogbo eléyìí hádà ibi tó ti máa bẹ̀rẹ̀ náà nìyẹn ò ní eré àbóhùn súnà kankan kọ́ máa gbọ́rọ̀ àwọn kan lẹ́nu rẹ̀ nítorí pé atahazir anishirk gbogbo àwọn ìpìlẹ̀ tó ti wà fáwọn onítàwọ̀ yìí ó ti lé wọn sá kúrò níbi gbogbo nǹkan tó lè jẹ́ kéèyàn pa nǹkan mí papọ̀ mọ́ Ọlọ́run subhanahu wa ta'ala ṣùgbọ́n gba àwọn èèyàn nìyẹn kan ṣe mọ́ṣíríkù lọ́bẹ̀ pé mo pé mọ́ṣíríkù bẹ̀ tí n ti ń sọ yẹn nínú àwọn àsìbáàbù ni tó lè padà tìyàn lọ síbi kéèyàn ọmọ ẹ máa gbọ́ tẹ́lẹ̀mí bá ń ṣàdúrà ọ̀làwọn ọ̀làwọn kankan tí o pé méjì wọlá méjì tí o kù mẹ́ta kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọmọ sọlọ twenty tí o twenty one wọlá twenty kò yín èyí e ṣe àmì àmì ẹ máa sọ pé àmì ọ̀la àmì ọ̀la àmì èwo ni ọ̀la àmì so gbogbo àwọn nǹkan yẹn rátìrátì gbogbo ẹ̀ àìmọ̀kan náà ni ó di gbogbo àwọn nǹkan yẹn nítorí yẹ kó o fi sàdó àkúnlẹ̀ àtàwọ́sọ̀lẹ̀ mọ̀ṣọ́rọ̀ ọ wà ńlẹ̀ sọ gbogbo àwọn nǹkan tí ò tí ò jọra tí ò jọra àwọn ọ̀gbẹ́ ọlọ́run wọlé àbáwọn tó jábọ̀ lórí igi tó yẹ kí wọ́n ṣe jábọ́ lórí igi apá àwọn ọ̀dà wọ́n sì jáde láyé bẹ́ẹ̀ nínú kankan igi yẹn ò nítumọ̀ kí ni kí la fẹ́ fà yóò ń bí ìyẹn tó di àwọn àtàrù nǹkan yẹn ta'zimul mauta káwá bàbàrà ẹni tó ti kú kọjá ẹ̀yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà nílẹ̀ yorùbá lágbójú ẹni ìsọ̀pọ̀lọpọ̀ àwọn àfà mi nílẹ̀ yorùbá kéèyàn lọ bí sàárè nǹkan ìgbótọ̀ ọlọ́run kó bá foríjì o ò jẹ́ nǹkan kan kò sí nǹkan kan tó lè ṣe ṣùgbọ́n àwọn abẹ́lẹ́ ọ̀hún kò foríjì ẹlòmíì lè gbẹ́ tiẹ̀ ah, kò jẹ́ nǹkan kan kò jẹ́ nǹkan kan so ìdí yẹn tó fi bẹ́ẹ̀ dẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ kò sí ẹni tó ti kú in tó nídìí ni ká ṣàdúrà fún kò sí nǹkan kan tó lè ṣe fún wa mọ́ kò sí ìrànlọ́wọ́ kankan tó lè ṣe fún wa òun ló bùkátà ṣàdúrà wa ká alayhi wa wa sallam sọ wọ́n gbọ́ àwọn nǹkan tó bá ti yàtọ̀ sí yẹn àwọn nǹkan tó lè fa àyàn lọ síbi ẹbọ ni wa amma um fa innahum ittakhadhuha bi za'mihin ala suwar al-kawakib al-mu'aththirati fil 'alami 'indahum wa ja'alu laha buyutan wa sadana wa hujaban wa hujuba wa qurbana ولم يزل هذا في الدنيا قديما وحديثا ثم بين مواطن بيوت هذه الأصنام وذكر عباد الشمس والقمر وأصنامهم wama takhadhu min ash-shara'i hawlaha ṣe àwọn kí baba ń kó ti ọ̀rọ̀ wọn ń kó ti tíra kan òun ní ilé ìdáná sọ̀rọ̀ wọn tún ní wa amma khawasu àwọn èèyàn kan wá ń bẹ tó yẹ pé ọ̀sẹ̀ bọ́ làwọn ń tọ́ sọ àwọn di ẹlẹ́bọ òun yàtọ̀ sí ta'zimul mauta fa'innahum ittakhadhuha bizam alasuwal kawakib àwọn gbà pé àwọn èèyàn ńláńlá wọn tí wọ́n bá ti kú ẹ̀mí wọn ti dìràwọ̀ ẹ̀mí wọn ìràwọ̀ ni so wọ́n wàá mọ wọ́n wàá mọ fi àwọn ìràwọ̀ kọ̀ọ̀kan wọ́n ó fi mọ symbolize àwọn ẹ̀mí àwọn ènìyàn almu'atharat fi alami inda wọ́n gbà wípé àwọn ìràwọ̀ yẹn máa ń nílapa lérí ẹ̀dá kọ̀ọ̀kan ìdí nìyẹn tó fi jẹ́ pé ìràwọ̀ kìnnìkan ní tiẹ̀ ìràwọ̀ gbá ní tiẹ̀ wọ́n bìlíwì pé àwọn ìràwọ̀ yẹn ó ní tààfíà lórí ẹ̀dá kọ̀ọ̀kan kódà ó lè mú pé ọlọ́run gan mọ́ orúkọ ìràwọ̀ yẹn ni wọ́n fún pé kò mọ̀ fà torí pé ìràwọ̀ yẹn ló ṣe déédéé ẹ̀mí wòlíì kan wa ja'alu laha buyutan wa ìràwọ̀ yẹn wọ́n kọ́lé gan fúnra wọn wa sadana òun náà ni abọ́ rẹ̀ àwọn tí máa dúró nídìí òòṣà tó pa àwọn gangan náà jẹ́ agbódegbà kílẹ̀ bẹ́ẹ̀ fún òòṣà ẹran kan la fẹ́ fi la fẹ́ fi ajẹ́jẹ́ lẹ́sìn pé tá a bá bímọ wẹ́ àmìràn kan wá àwọn tí ń gbẹ ẹran yẹn àwọn ni sádánà so wàhùjábán wàhùjúbán wọn ó sì tún yan àwọn èèyàn kan tó yẹ pé hujab làwọn yẹn hujab làwọn tó yẹ pé àwọn ni wọn ò máa dáàbò bo àwọn nǹkan yẹn tẹkùtẹ bá ti fẹ́ ṣe nǹkan kan àwọn ẹlẹ́rìí àwọn ni wọn mọ ẹ lè débẹ̀ lásìkò báyìí àsìkò báyìí àlàdé bẹ́ẹ̀ wà ó sì tún hójúbù náà ni pé kún ó kún ó fi nǹkan kan fi dígàgẹ wà wọn ó sì tún máa fún wọn máa àwọn ìpèsè wọn máa gbé pèsè wá bí ká gbé eh, kí lórúkọ rẹ̀ ń jẹ́ wọn àbí eh, eh, èkuru kí wọn fẹ̀yìn sí so kurban nìyẹn so ẹ̀yin náà máa rí ní àwọn ọ̀pọ̀lọpọ̀ olùsí wọn tí wọn bá ti da ọ̀dà sí títì wọn ò ní gbẹ́bọ̀ wá síbẹ̀ ṣùgbọ́n ẹjú wọn da ọ̀nà tán tán bá ti dọ̀nà tán ẹ̀rí tí wọn máa gbé oríṣiríṣi àwọn àwọn ẹ̀rẹ́ òòṣà tí àwọn ń jẹ <laughs> so ti mo èmi ti rí ẹ̀bọ ti ndomi táwọn kó indomie tán sí mi ah àwọn òòṣà jọ̀hún èyí jẹ gbogbo gbogbo ilé àwọn bíi bisikíìtì kankan so àwọn òòṣà ti sin náà ti yarí pé àárà o <laughs> òòṣà táwọn náà ń jẹ ndomi o àwọn barbecue gbogbo ẹ̀ náà àwọn náà ń jẹ ẹ wàá wò wípé àwọn táwọn lọ gbé yẹn síbẹ̀ ẹnìkan kan ò jẹ nǹkan kan yẹ ṣùgbọ́n fi symbolize pé àwọn kan ń bẹ nínú àwọn ẹ̀mí tó ti lọ wọn wà jẹ nǹkan yẹn tó ná àwọn àlìjànú àwọn gbà pa àlìjànú tán bá padà rí nǹkan kan àwọn àlìjànú náà gbé kí ní yẹ kalẹ̀ fún àwọn òmùbẹ̀ tí wọ́n bìlí pé àwọn ẹ̀mí pé n tó ṣe ni wípé ọ̀rùbọ̀ ṣàgó lọ́gbélẹ̀ pé ṣàgó ni ó gbà kí ní yẹn sẹ́yìn pé ṣàgó náà èèyàn náà tó ti wáyé rí náà ni wọ́n gbà wípé tó bá ti gba nǹkan yẹn lọ́wọ́ rẹ̀ kò ní sí wàhálà mọ́ nítorí wọ́n sọ náà kódà ẹlòmíì ń bẹ wọ́n lè pé ah sórí ìyàtọ̀ ọ̀sẹ̀ yẹn ní tó ṣe tọrọ rẹ ó fi jọra ọ lọ gbẹ bọ̀ lọ síbi báyìí pé yóò gbé ẹni yẹn ti kú o yóò wá gbé sogbo oríṣiríṣi àwọn nǹkan báyìí nínú àwọn àdìsọ́kàn àwọn èèyàn ni wàlám yazal hada fi dúnìyà kọ̀dímà wà haditha ilé ìta àṣọ yìí ó sì ń bẹ láyé dìísìn láyé ìjọ òun bẹ dìísìn náà ó sì tún ń bẹ thumma bayyana mawatina buyuti hadhil asnam àfáà tó wá sàlàyé gbogbo àwọn àyè ibi téèyàn ti lè máa rí àwọn ọ̀sà yẹn wọ́n dàkọ̀ inú tíra wọn wa dhakara ubada shams wal qamar wa asnamihim kódà wọ́n dàkọ̀ àwọn tí wọ́n máa ń sin ọ̀sà àwọn ìjọ tí wọ́n máa ń sin oòrùn àwọn tó ń sin òṣùpá àwọn tó ń sin àwọn ọ̀sà wa ma takhaduhu min shara'iha walaha àti gbogbo àwọn nǹkan míì tí wọ́n fi ṣe ìlànà ìsìn tí wọ́n fi rọ kiri ká àwọn ọ̀sà irú ìjọsìn wọn bá ṣe máa فوضع صنم فوضع الصنم إنما كان في الأصل على شكل معبود غائب وضع الصنم gbígbé òòṣà إنما كان في الأصل nípìlẹ̀ ìgbé òòṣà kalẹ̀ kì í ṣe bí kan lè jọ́sìn fún إنما على شكل معبود غائب wọ́n gbé kalẹ̀ ní kó lè ṣe déédéé ẹ̀dá kan tí ò sí mọ́ tí wọ́n ń sìn ìgbà tí ò dẹ̀ ti sí mọ́ yẹn náà fi fi òòṣà yẹn represent pé asilu tó bí nìyẹn fàjà àlò sọnẹmà aláṣàkìlìhì wọn wà á mọ ère yẹn bí ẹni yẹn wà àyíhàtì í wà sọ̀rọ̀ tìhì kúlò òbí máa ní wàhíì ṣàkìlò àyíhà wà sọ̀rọ̀ wọn mọ ère yẹn bí ẹni yẹn lìyàkúnà náà ìbán mọ̀nà bàwò kí nǹkan yẹn ó lè máa wà nípò rẹ̀ wà kọ́ ìmọ̀ mọ̀kọ́ màhò kó sì lè dúró láàyè rẹ̀ wà ìlà faminal ma'lum nínú tí gbogbo àmà ni wípé

mi rò pa gbàgbọ́ yẹn tí wọ́n ń prove bẹ́ẹ̀ pé kéèyàn ọlọ́jà ní kéèyàn ọlọ́kọ ní kọ́kàn gbé èrè kọ́ wa ní èrè náà lọ́lọ́run kò sẹ́ni tó lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ti bìlífù pé èrè ó symbolize Ṣàngó wọ́n gbà pé kì í ṣe èrè òun gangan wọ́n gbà pé àwọn ẹ̀dá kan wà tí wọ́n ti lọ ṣùgbọ́n káwọn òfin nǹkan kan ṣàpèjúwe wọn káwọn ó lè máa jọ́sìn fún sòyìn tó bí ọ̀rọ̀ fọ́tò náà nìyẹn ní tó bí náà nìyẹn pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀yà fọ́tò tí ọba sí máa ká fi máa rántí rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ìdí nìyẹn tó yẹ pé ìṣtádà ẹ́ àkùwá ìṣtádat àkùwá lil ulama ọ̀rọ̀ àwọn àfáà lè lórí ọ̀rọ̀ fọ́tò yíya ó ń bẹ nínú àwọn àfáà tí wọ́n ṣe rúkṣọ̀ lérí ẹ̀ bẹ́ẹ̀ tá a bá wo ìpìlẹ̀ àwọn nǹkan yẹn ní tó ń bi náà nìyẹn ní tó ń fà á náà nìyẹn nígbà ó àwọn èèyàn padà sọ nǹkan yẹn wọ́n padà ṣe wọ́n sọ di ọlọ ní ìsìn bó ṣe dúró tó bá dákọ ṣe islam bínú tẹ̀míyà ọmọ ronú bí kò tiẹ̀ rí píkítọ̀ rẹ̀ wá ní tẹ̀míyà ha ṣe kí bínú tẹ̀míyà ọmọ ronú bí kò rí píkítọ̀ rẹ̀ tó bá rí píkítọ̀ rẹ̀ ìjáàbù tó tún ní yóò tún yàtọ̀ hmm, ṣé máa ṣe rí lélẹ̀ masha allah èmi náà máa wé láwà ní tèmi náà bí kíní ká ṣe ń wé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bí ṣe máa ni o tó fi fẹ́ sọ ló jẹ́ pé èyí tó dáa jù pàápàá jùlọ ẹni táwọn èèyàn bá ń wò láwùjọ ẹni táwọn èèyàn máa ń pọ́n lé kẹ́nìyàn sọ́ra fún àti máa ya fọ́tò torí pé tó bá lọ tán tí ò bá sọ́ra wọn ó padà sọ di ẹni tí ò pé rẹ̀ gan àwọn yóò padà fẹ́ sọ́dà. kult afọwọ́ Sheikh Al-Albani rahimahullah wọ́n wàmí mà yóò ayì ìdí nìyẹn náà fi kult ọ̀rọ̀ tiwọn léyìí wọn ni wà mimma yu'ayyidu anna al-maqsuda bi qawlihi fil ayati al-mutaqaddima wọ́n ní nǹkan tí ń fún lágbára tó sì ń fi rinlẹ̀ wípé n tí a gbà lérò n tọ́lọ̀ ń tọ́ka sí nínú àyà tó ṣáájú yẹn nígbà tọ́lọ̀ ní la yasma'u du'aakum àwọn tẹ́ ń pè yìí wọn ò lè gbọ́ àdúrà yín innama humul ma'buduna min dunillahi anfusihim òun náà ni àwọn táwọn àwọn èèyàn táwọn èèyàn ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run walaysat dhawatul asnam tamam al aya kì í ṣe òòṣà gangan ọlọ́run rí fàásì lóòótọ́ òòṣà lẹ gbé kalẹ̀ ọlọ́run wa ni la yasma'u du'akum ò lè gbọ́ àdúrà tẹ̀ ń ṣe bàbá ń pùrùfẹ́ wípé kì í ṣe wípé òòṣà yẹn lọ́lọ́run bá ń sọ pé kò lè gbọ́ àdúrà torí pé aslan jamaadu náà ni ṣẹ̀gẹ́tì òòṣà gan tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá ṣe etí sí i kó kulẹ̀ lè gbọ́rọ̀ ìyẹn ṣe tuntun ṣùgbọ́n Ọlọ́run ti mọ̀ wípé ẹ fi òòṣà yẹn symbolize àwọn kan tó ti kú ni ìpè àwọn tó ti kú yẹn Ọlọ́run sọ wípé wọ́n ti kú wọn ò lè gbọ́ ní tí ẹ̀ ń sọ. wa yawma al-qiyamati yakfuruna bi shirikikum pé níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àwọn tẹ́ ń pè yìí wọ́n ó takò yín pẹ̀lú pé ẹ sọ wọ́n di ẹlòmíì lẹ́yìn Ọlọ́run bàbá níta bá wo àyà yìí òun gan lójú ó yọ wa pé wàlẹ̀ asinamu là tó bá ṣe béèrè sọ́lọ́ ó gbére dìde ni yọ̀bí alikiyama ẹ wo ní wàá fẹ́ púrúfù mẹ́wàá kì í ṣe kọ́ ṣe èrè gbogbo èrè tó àwọn èrè tán sìn sọ́lọ́ ó tún gbére dìde ni là pé àwọn èèyàn náà fèrè yẹn symbolize àwọn èèyàn tán fèrè yẹn symbolize bá yọ̀bí alikiyama àwọn náà ó kọ̀ wípé à ní kí ẹ máa sìn wá o yàkùfùrù nàbì ṣèlékùkùn torí pé kò sí àgbéǹde fún wọn lẹ́ànà àjàmàdá tún gẹ́rù mọ̀kànlẹ́fà torí pé àwọn èrè yẹn náà bọ́rọ̀ gidi nǹkan kan lásán ni wọ́n tí ìsepọ́lọ̀ ńlá ẹ̀sìn bọ̀ wọ́n lọ́rùn kama huwa ma'alum gẹ́gẹ́ gbogbo àná ṣe mà bí khilafilẹ̀ abidina wal ma'budin yàtọ̀ sí àwọn tó jọ́sìn fún nǹkan àbáwọn kan táwọn yẹn jọ́sìn fún fa inna um jẹ̀míà ẹni tí ń jọ́sìn fún nǹkan ọlọ́run àti àwọn èèyàn táwọn yẹn ń sìn lẹ́yìn ọlọ́run gbogbo ọlọ́run ọbọ̀ gbèdìde wàkọ́lá tààrà ọlọ́run ní wàyọ́ um yàṣúrò òm ọlọ́run ní níjọ́ tá a gbé gbogbo wọn dìde wàmọ́ yàbùdú náà mi ń dún nílá àti gbogbo àwọn tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run fayakul ọlọ́run wà máa sọ báyìí pé àhántùm adlaltum ìbáàdì àwùlà sẹ́yìn lẹ ṣe àwọn ẹrúsìn mi lọ́nà bí amuhum dọ́lù sẹ̀bìl àbáwọn gangan ni wọ́n yan ìṣìnà láàyò kọ́ọ̀lù subhanak wọ́n máa dáhùn wípé rẹ̀ ọlọ́run mímọ́ ni fún ọ máa kánà yambagi lánàá kò tọ́ sí wa bó ti wulẹ̀ kó mọ anna takida min dunika min awliya káwọ̀ wá mú ẹlòmíì lọ́lọ́n lẹ́yìn rẹ̀ ọlọ́n walakin mata'atahum ṣùgbọ́n àwọn èèyàn wọ̀nyí ìgbádùn ló sún wọn débẹ̀ wa aba'ahum ìgbádùn tó ṣe fún wọn àti tó ṣe fún baba ńlá baba wọn òun ló sún wọn débi pé hata anasu dhikra wọn gbàgbé ìrántí ọlọ́run wa kanu qawman bura wọn sì padà di ẹni òfò lẹ́nìí wakọ́l ọlọ́run tún sọ wípé wa yawma yahshuruhum jami'an ọjọ́ níjọ́ tá a kó gbogbo wọn jọ pátápátá summa yaqulu lil malaika ọlọ́run sọ fáwọn màláìka àwùlá iyyakum kanu ya'budun sẹ́yìn màláìka yìí làwọn èèyàn yìí wà ń jọ́sìn fún ni àbẹ́yìn ilẹ̀ sọmọ kan máa sìn ẹ̀yìn màláìka yá jìbìrìlù yá míkáìlù yá ọlọ́run ìwọ ló alárànṣe wa ìwọ ló níkà ìwọ wa yàtọ̀ sí gbogbo àwọn èèyàn wọ̀nyí ya abudu na alijanu ni wọn ń pè yá jìbìrì ìlú alijanu náà gbà lérò ṣe àwa náà ń pè o hmm? ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá tẹ̀ rí yẹn wọ́n alijanu wọ́n nígbàgbọ́ nù wọn. wàhálà eléyìí náà tún ṣe déédéé pẹ̀lú táwọn kan bá ń sọ mi pé ayé ń bẹ àlìjànú náà náà gbàlérò bá a bá ná lóńdè ah, ayé ń bẹ o díẹ̀ ọkùnrin ò tó gbogbo dá ń sọ yẹn àlìjànú náà ni gbogbo àwọn kan tá ń sọ yẹn lọ́lọ́run fi sọ pé aktharun bihi mu'minun ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọn nígbàgbọ́ sí àwọn àlìjànú bákan náà ìtumọ̀ ẹ̀ náà lọ̀rọ̀ tọ́lọ́run sọ pé wà idh qala Allah ya Isa ibn Maryam ọlọ́run ni ẹ lọ rántí gbà tọ́lọ́run bá sọ fún yín sọmọ mariam pé anta qulta linnasi takhiduni wa ummiya ilahaini min dunillah ṣé wọ́n lọ ń sọ fáwọn èèyàn wípé ẹ wàá mú mi èmi àti ìyá mi ẹ máa méjèèjì lọ́lọ́run lẹ́yìn ọlọ́run qala subhanak anabi isa sọ pé mímọ́ ni fúnra ọlọ́run ma yakunu li an aqula ma laysa li bihaq kò tọ́ sí mi o kí n máa sọ nǹkan tí mi ò lẹ́tọ̀ọ́ sí wa oyin tó lóore jù tá a fi lè tú quran innama uwal quran wa sunna ká fi quran tú quran ká sì fi sunna tú quran wà lẹ́sà fi ìmọ̀ fi ìmọ̀ alam èmi ò tí ì rí nínú tí mo mọ̀ o ma yadullu ala anna Allah yahshurul jamadati aidan pé ọlọ́run ó kó gbogbo àwọn nǹkan tí ò lẹ́mìí láyé bi yóò kó wọn jọ náà pa pẹ̀lú àwọn èèyàn fawajabal ukuf inda hadhihi ayati sariha fi ma dhakarna ajẹ́pẹ́ ọ̀ràn yẹn ni fún wa ká gbàgbọ́ yé ká dúró lórí ntí àyà yìí tó ń tọ́ka sí bó ṣe clear yìí ká gbà wípé àwọn èèyàn làwọn èèyàn ń fi èrè symbolize kì í ṣe pé èrè yẹn gangan òun lọ́lọ́run fẹ́ bá dì bàjọ́ bí alkiyama àwọn èèyàn tán fi èrè yẹn symbolize lọ́lọ́run ó gbé dìde pé sẹ́yìn lẹ ní ká máa jọ́sìn fún yín so inshallah mi gbogbo tí bàbá ń sọ bí wọ́n fẹ́ establish ẹ̀ wípé ìmọ̀ pọ́n àwọn èèyàn lé tayọ ààlà ká sì gbà wípé ẹni tó ti kú lè gbọ́ ntara yìí ń sọ òun ló bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn bọ̀rìṣà lórílẹ̀ so abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí ọlọ́run kí o fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ tó bá di ọ̀la àtúmọ̀ tẹ̀síwájú wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanakallahumma wa bihamdik shadan la ilaha illa anta